alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa gáàbìrì zambi ọba tí ọ ma ń sàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ òṣẹ́ṣẹ̀ kan tó yẹnṣẹ́ tó tóbi ju àforíjì lọ wa qabili tawb ògbé náà bá ṣetán pé wọn ọ̀sẹ̀ má ọlọ́wọ́ bá aláàtì ṣetán láti gba tuntun bá rẹ̀ wassalatu àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá ọlọ́run òun náà ni anábíwá Muhammad wa ala alihi wa sahabihi àánú ọlọ́wọ́n bá náà kọ́ bá gbogbo àwọn ará alẹ́ ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ òun náà ni kẹ́dà ó máa rò nínú ẹ̀mí ẹ̀ ipé ibi òun sẹ́lá àwọn ọba dé yìí ibi òun bá nǹkan jẹ́ dé yìí ọlọ́wọ́n ọba olè fèrè jẹ òun mọ́ kọ́ wá múràdà sí nínú ẹ̀ṣẹ̀ nígbà tí gbà lẹ́mí rẹ̀ pé kò sáforíjì lọ́dọ̀ ọlọ́run kó wọ́n fẹ́ kan kú máa sẹ́lọ́n lọ madikhalu mímọ̀dé akéde ṣayati ọfà kan ni nínú àwọn ọfà èṣù tí máa ń ta máàyàn ẹ̀yẹ́ ma yá mi nínú ẹ̀sìn wa al-ya'su min ghufranillah wa rahmatihi ní ọjọ́ ẹlẹ́ṣẹ̀ kọ́ ma wá gbàbí kanṣẹ́ lọ́hun àbí kọ́ ma ṣe àwọn oríṣiríṣi ẹ̀ṣẹ̀ kọ́ ma fi takòtọ́ lọ́hun kọ́ wá gbà lẹ́mí ẹ̀ pé ibi òun ṣe lọ́hun dé yìí ọlọ́run ò lè fèrí jẹun mọ́ o kọ́ wọ́n fẹ́ kan kúkú máa bàájẹ́ lọ kọ́ wọ́n fẹ́ kan kúkú máa múra rà nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run mọ́rọ̀dún àrùn ni maradun qalbi àrùn ọkàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹni ọba tó jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ tíyàn lè fi ṣe ọlọ́run tíyàn bá túbá tíyàn sì ronú pèwàdà póhùn òsè má tọ́lọ́run ò lè fèrè jìyàn ẹ̀rí àrùn táwì ó ti sẹ́sà àwọn èèyàn láà يسبب الهلاك في الدنيا والعذاب في الآخرة àrùn yìí máa ń ṣokùnfà ìparun ayé fún yàn ìdààmú lé ayé ẹ̀mí ó le ẹ̀mí ó dúdú kọ̀wá ní sí ìwàkiwà tí ò ní léwu tó bá ti ní àrùn yìí là wọ́n bá wá bá bẹ́ẹ̀ tó bá fi lè jáde láyé ọlọ́wọ́n bá aláwọ̀ wá fi sínú ya rẹ̀ nígbà ó ti gbà pé ọlọ́wọ́n bá ò lè fẹ́rí jòun ọlọ́wọ́n bá aláwọ̀ wá fìyà jẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí àrùn yí bá ń bẹ lọ́kàn rẹ̀ kó lè sàdì ọlọ́run lẹ́yìn náà kó lè mọ̀ dájú pé ọfà ìsù ni o ọfà tí ṣètánì ma ń ta máyà ṣètánì ma sọ fún tó bá ti ta lọ́fà yìí a ní inna dhunubaka kathira ipò ẹ̀ṣẹ̀ rẹ̀ má pọ̀ ó ṣe tán ó ṣe yí ó ṣe yí orí gbogbo tó ṣiṣẹ́ orí gbogbo àdá tó ti dá orí gbogbo àwọn crimes orí gbogbo àwọn iṣẹ́ ọ̀daràn tó ti ṣe lérí ilẹ̀ ọlọ́run àbíyìmá ọmọ pọ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ yìí pọ̀ láyé mú kínú àtòkòfà ọ̀rọ̀rùn kọ́lọ̀hún fi ríjìn ọ̀lẹ́rẹ̀ ilé kò sí bó ṣe lè ṣe tó fi ní wọ́ná àṣetáni ní ọmọ sọ́bẹ̀ ó bá ti tàyàn lọ́fàna àrùn ẹ̀mí ni jama ìdán tàṣetáni bá ti wá ta ọlọ́fà yìí tó ti fi àrùn yìí sí ọlọ́kàn ma gbádùn lé ayé ma dànkan rú lọ ma bànkan jẹ́ lọ bí ma tàṣà qabla al-maut ẹni wọ́n bá tó kù tó fi kú kò tó kú rí pé ọba nǹkan jẹ́ kọjá àlà nítorí pé ọlọ́wọ́n ọba òkú lè fèrí jìn ọ̀tẹ́lẹ̀ ma bẹ́ bọ́lọ́ ma ṣe bọ̀rìsà rí sísí ogun ni ọ ma ṣe iye ẹ̀mí tó bá wù ọ ni ọ pa iye obìnrin tó bá wù ọ òun náà ni ọba lásìpọ̀ ma jowó ilé ma ta tẹ́tẹ́ ma mutí lọ àṣetá ni ọmọ sọ fún ọkùnrin ọlọ́run lè fẹ́rí jìn ọ ọtí tó mú ti pọ̀jú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ti pọ̀jú ma fagbó àwọn òbí rẹ̀ ma wọ́n lè mà wọ́n kò tó ṣépè ìjọ tẹ́lẹ̀ ẹ̀hẹ́ wọ́n jù wọ́n sinmi mọ́ wọ́n ní eléyìí ni àpèkọ tí èso wọ́n ma pè fún yàn wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí ó ti kọjá àforíjì bọ́ọ̀lù sọ àforíjì wọn Allahu akbar ẹ̀yọ́ máa ya àrùn burúkú ni ó ìmá sọ ìyàdó lórí ibú láyé àti lọ́run kọlọmọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ gbogbo àwọn tàà ti sẹ̀ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti bọ̀ wá láṣìírí ní òkùnkùn gbogbo àwọn ìwàkiwà tàà ti wù ọ̀rọ̀kọ̀rọ̀ tàà ti sọ iṣẹ́kíṣẹ́ tàà ti ṣe bó ṣe kó tóbi tó bàbá ti láàṣẹ mọ́ ọlọ́run ṣetán láti foríjì wá àṣírí kó àádọ́mọ̀ lónà kò ṣẹ̀ṣẹ̀ kan tó bá ìbọ̀dìsà ẹbọ kò sí ẹ̀ṣẹ̀ kan tó bá òun lọ́gá gbogbo ẹ̀ṣẹ̀ òun lọ́gá gbogbo sí ọ̀daràn a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní kullil ladhina kafaru ọlọ́wọ́n bá ní eré àdínábì bá mi sọ fún gbogbo àwọn olóríṣà wọ́n ti dẹni rè suratul anfal quran 8، ayah 38. eight lọ́dọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ipe afẹ́lẹ́bọ̀ bọ́bá túbá gbogbo èyí tó ti ṣe ọlọ́run ọkùnrin rẹ fún ọ sọ̀rọ̀ pé ọmọ yé ìpèsè tó ti gbé o sì mọ ẹgbẹ́ tó ti wọ̀ bó sì ń jáde nìkan ló tó ń wọ̀ míì ọmọ yé olólógún tó ti dé sọmọ yé mi tó ti pa nítorí ájò bọ́bá ti túbá ọlọ́run sì pa gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run parí fún anabi sallallahu alaihi wasallam anabi sọ fún amuru bunal asu nígbà tó fẹ́ gba Islam ni wọ́n sọ fánàbí pé ah, àmọ̀ ti dára púpọ̀ nínú ìbọ̀rìṣà yìí kò sí ìran ìbọ̀ tá gbé ọwá sọ fánàbí pé sọ́lọ́ wọn fèrè jẹun gbogbo àwọn táwọn ti ṣe anábì ni a ma alimuta annal islama ya hadimu ma kana qabla anábì ni ah, amúrù síwọ ọmọ ni pé islam yìí tó fẹ́ gbà yìí gbogbo ohun téèyàn ti ṣe síwájú ní bọ̀rìṣà ìmọ̀ parẹ́ fún yàn ni kò ní sí bọ̀rìṣà kankan nínú fáìlì yàn pé yàn ti gba islam gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn ti ṣẹ̀ síwájú pé bá ti gba islam ó sì pààrẹ fún yà ọmọ ya apààyàn ni ọ ayakìlà ni ọ náà máa bẹ́ẹ̀ ni wọ́n tó ń gbọ́mọ ọlọ́mọ tó fi ń sógun owó ọ̀fẹ́ ìmáyọ ọmọ tó ti pa tó ti fi gúnṣẹ́ ọlọ́run rí ọ bọ́bá túbá ọlọ́run fèrí jọ wa yí pé arákùnrin kan bẹ́ẹ̀ nínú àwọn tó ti síwájú wa ipa arákùnrin náà ọkọ̀ àyàn 99 ó lè bá bàbá alàgbà bàbá alàgbà yìí òun òkèwú nǹkan sí ìjọsìn ó wá sọ fún bàbá alàgbà yìí pé òun mọ̀ ti pa àyàn 99 ọgọ́rùn ó di ẹyọ kan sọ́lọ́n lè fẹ́rí jẹun bàbá alàgbà ní ọlọ́run lè fẹ́rí jẹun arákùnrin apààyàn yìí lọ́ba kó pa bàbá alàgbà yìí ọ̀pọ̀ àwọn náà lọ́ba tọ́jẹ́ pé òun kéwú kùn jọsìn tiẹ̀ tòun wá ní à ṣebí ìwọ ti ṣetán pọ̀fẹ́ túbá ọkọ̀ àyàn ọgọ́rùn ọlọ́run ṣetán láti fèrè jìn ọ́ bọ́bá ti túbá ọlọ́run fèrè jìn ọ́ ẹ̀yọ́ máa ya ẹ má jà já kan nínú àánú ọlọ́run ọmọ yẹ ọmọ obìnrin wala yazinun ọlọ́run bá ní gbogbo àwọn ẹni wa man yaf'al dhalika ẹni tí bá ń ṣàgbèrè yalqa athama ọlọ́run bá ní yóò jìyà lọ́run yóò pàdé ìyà yudha'afu lahul adhabu yawmal qiyamah ọlọ́run bá ní àwọ ọlọ́run ẹ̀ á dìpìlẹ̀ ẹ̀yà fún á sì yà rẹ̀ ní dọ́bù wa yakhlud fihi muhana yóò wá pẹ́ dàsùkò tó ọlọ́run ọlọ́run fi parí ayà yìí ó ní illa man taab illa ọlọ́run ní àfẹ́ni tó bá túbá tó lóhun ṣe máa ẹni bá ti lóhun òsè má ọlọ́run bá ní a sì pàgbò yìí tó ti ṣe sẹ́yìn á parí fún kí ló dé tó jákà nínú àánú ọlọ́run suratul furqan aya 68 dé 70 ọlọ́run bá aláàtí ń sọ bẹ́ẹ̀ nínú alukur'an ya abdallah wa ya amatallah ẹ̀yìn ru ọlọ́run bá lọ́kùnrin lóbìnrin ẹ̀yìn lamu bi anna rabbakum gafar ọba yín ọba aláforíjì ni ó sitirun ọba tí ma ń basiri ni ó karimun ọba alọ́rẹ ni ó rahimun ọba aláàánú ni bẹ̀bá ti túbá ọlọ́run fèrèjì ọlọ́mọba ní kúlẹ̀ ìbáàdì yẹlẹ́bí ní asọ̀rọ̀fú alẹ́ àǹfúsìn ọlọ́mọba ní rẹ̀ ànábì bá mi sọ fáwọn ẹrú mi tó jẹ́ pé wọ́n ti ṣẹ̀ wọ́n ti wá ṣẹ̀ lọ́hùn wọ́n wá tara ẹ̀ṣẹ̀ ra wọn wọ́n ti dá wàhálà ṣẹ̀ ra wọn lọ́rùn wàhálà ti dé fitina ti dé wọ́n ti kára bẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ní òun ọlọ́run gbogbo èyíkéyìí ẹ̀ṣẹ̀ tó bá wù kéèyàn ọ̀sẹ̀ jẹ̀mí à gbogbo ẹ̀ṣẹ̀ pátá lẹ́yọ̀ kanlẹ̀ ọlọ́run ló máa ń fèrè ẹ̀jìyàn inna Allaha huwal ghafurur rahim ọlọ́run ọba yín ọ̀bọ̀ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni bàbá tún fèrè yìí tán yóò tún wá kẹ́yìn sọ́tò Zumar Quran 39 ayah 53 ẹnìkan ò ní jákàn nínú ìkẹ́ ọlọ́run illal qawmul kafirun àfàwọn ìjọ tí wọn ò gbàgbọ́ nu ọlọ́run àwọn kèfèrí ìwọ gbàgbọ́ gbogbo ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run bá ní ìmá ronú pọ́lọ̀run lè fèrí jìyàn ìrònú àwọn kèfèrí ni tó ti sọ́ọ̀ fáwọn pín wọ́n wọ́ná tí wọ́n bá tọrọ àforíjìn wò ní wọ́ná tẹ̀ sọ́ọ̀tù Yusuf Quran 12 aya 87 ọlọ́run ti ní ẹ̀mọ́jà àmàjá kan nínú àánú ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ọlọ́run bá sọ fáwọn nínú al-Qudusi wọn lọ́lọ́run sọ pé yabun adam wọ́n mọ̀ nábi adama law balagati dunubuka anana sama law balagati dunubuka anana sama kí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó pọ̀ kó wá tóbi kó wá dà gẹ́gẹ́ bí gbogbo àwòrán sámà ìdí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé tọba wo sámà ó bó ṣe fẹ̀ tó kẹsẹ̀ rẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ bí sámà ṣe tóbi yẹn súnmọ̀ sí tẹ́kifárítà ní ọlọ́wọ́n bá ní tọ́ba tọrọ àforíjì lọ́dún èmi ọlọ́ gafárítò laka èmi òforíjì ọ̀ ẹ̀yọ́mọ̀ yá mi ìjà kan nínú àforíjì ọlọ́run yìí máa ń ṣokùnfà kéèyàn máa múrara nínú ẹ̀ṣẹ̀ níbo tí jákàn pọ́lọ̀ lè foríjì ọ̀ ní tó kù tí èso ọ̀sọ̀ fún ni pé kúkú máa bà nǹkan jẹ́ ǹso yìí máa jẹ́ yìí ó di ọ̀daràn sí ni lẹ́yìn náà nínú tí ìjà nínú àánú ọlọ́run máa ń ṣe fún yàn òun náà ni pé èèyàn ó rojú Eh, láti máa tẹ̀lé tọ́lọ́n láti máa ṣe ìbáadà nítorí pé ẹ̀mí ẹ̀rọ ti máa sọ fún pé ìbáadà tó kúkún sí yínà tẹ́lẹ̀ náà bọ́bá ṣetán ìyá náà lọ́padà lọ lè jẹ àwọ òwò ẹ̀ṣẹ̀ tó wà nílẹ̀ rẹpẹtẹ ọ̀wá nílẹ̀ sí ìbáadà mọ́ ọfà èso ni ó gara rẹ gbà gara rẹ gbà lẹ́yìn náà sábàbù al-hirmani min rahmatillah ẹni bá ti já kan kú ọ̀nà àánú ọlọ́run ọlọ́run sì ní sànú lẹ́yìn náà ọkàn rẹ̀ ó bàjẹ́ yóò wá dúdú ọkàn wà lè sí gbogbo ṣe bú tó wà lérí ilẹ̀ kò sí ètò nílé ṣe ń lẹ́yìn náà ó ti pè ọlọ́run nírọ́ ó ti pè ànábì nírọ́ ọlọ́run bá ní wa rahmati wasi'at kulla shay ọlọ́run bá ní àánú mi ó fẹ̀ ju gbogbo nǹkan lọ kò sẹ́ni tí ń lè sàánú kò sí téèyàn ṣe tẹ́mi ọlọ́run lè fèrèjì abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣàṣẹ́wá lórí rẹ̀ nǹkan rẹ tó ti bàjẹ́ látara ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣetán láti tún ṣe gbogbo tó ti bọ́mọ lọ́wọ́ látara ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣetán láti dá padà fún ọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh